wọ́n sọ fún wa pé àmúgbà mọ̀sánmọ̀ ó fẹ́ ìyàwó mẹ́sàn-án àbọ̀ ọjọ́ pé báwọn ìyàwó rẹ̀ mẹ́sàn-án ó bá wọn ṣe súnà ní òru ọjọ́ kan so wá ní tó bá a ṣàlàyé ṣé eléyìí náà àwọn tó jẹ́ àlùmọ̀ náà bá mọ̀sánmọ̀ wọ́n lè fẹ́ ìyàwó tó ju mẹ́rin lọ àti pé ṣé ìyàwó tánàbà màmá kò tó fẹ́ kò ju mẹ́sàn-án náà lọ. anabi sallallahu alayhi wa sallam ọlọ́wọ́n bá ṣe àwọn kankan fún lẹ́tọ̀ọ́ eléyìí tí kò ṣe fún àwa mùsùlùmí ó sì ṣe àwọn kankan léwọ̀ fún anabi sallallahu alayhi wa sallam eléyìí tí kò ṣe léwọ̀ fún anabi sallallahu alayhi wa sallam àbí ilé tí kò ṣe lè wọ̀ fún àwa mùsùlùmí nínú àwọn ọkọ̀ tí ọlọ́wọ́ bá ṣe lẹ́tọ̀ọ́ fún àwa mùsùlùmí tó ṣe lè wọ̀ fún anabi òun náà ni zaka anabi èèwọ̀ ni òun àti àwọn ará alé rẹ̀ àwọn mọ̀lẹ́bí rẹ̀ kí wọ́n jẹ zaka ṣùgbọ́n ẹ̀tọ́ ni fún gbogbo àwa mùsùlùmí tó kù nínú àwọn ọkọ̀ tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tó ṣe lẹ́tọ̀ fún àwa musulmi tí a tó ṣe léwọ̀ fún àwa musulmi òun náà ni ká fẹ́ ju ìyàwó mẹ́rin lọ aláwọ̀bá subhanahu wa ta'ala oni fankihu ma tọ́ba lákún masna wasu láta wọ̀rùbá mẹ́rin náà ni ọlọ́ọ̀bá dáúkọ pé ẹfẹ́ ìtọ́báwọ̀ inú ìyàwó méjì mẹ́ta mẹ́rin kò jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ànábì sallallahu alayhi wa sallam ọlọ́wọ́n bá ṣe lẹ́tọ̀ fún kó fẹ́ ju ìyàwó mẹ́rin lọ ànábì ní ìyàwó tó fẹ́ láyé mọ́kànlá ni ṣùgbọ́n mẹ́sàn ni ó ń bẹ láyé tí ànábì sallallahu alayhi wa sallam fi papòdà àwọn méjì ti gbawájú ẹ̀kú so eléyìí sì ní súnà àwọn ànábí ọlọ́wọ̀n ọba ni pé wọ́n a máa níyàwó ju ẹyọ kan lọ ànábí suleiman alayhi salatu wasalam wọ́n bẹnu hadisi kan tí ó ń bẹnu buhari tó náà ti lálàáfíà ṣùgbọ́n tó lè tako làákàyè àwọn tí wọ́n kiri agbára ọlọ́run ànábí suleiman náà òun náà súnmọ́ àwọn ìyàwó bí 99 lálẹ́ kan náà ó túnmọ̀ sí pé ìyàwó ànábí suleiman bí 99 náà ni ẹlẹ́fi wá pé àwọn ànábí ọlọ́run súnà tọ́lọ́wọ́n bá fi ń bá wọn lò àfi tí ó bá níyàwó nù wọn gẹ́gẹ́ ànábí isa alayhisalam wọ́n á máa ní ju ìyàwó ẹyọ kan lọ ṣùgbọ́n àwa tá a jẹ́ olùgbàgbọ́ òdodo tá a jẹ́ mùsùlùmí èèwọ̀ ni ká ní ju ìyàwó mẹ́rin lọ ọlọ́run tó alẹ́ àrùn. ìbéèrè pé kí ni islam sọ lórí máa ṣe sọláàtì tẹ̀síbù dẹ́n sọ pé ìmọ̀ lọ sí àtàlátò àti lólùd nàbù kí ni aburú tó wà ń bẹ̀ kẹ́ ẹ sọ fún wa tòun tó pọ̀ gbọ́ yín lòun ṣe ń béèrè lè kẹ̀dẹ̀ mọ́ àwọn ẹ̀rí tó wá lórí ẹ̀wà. eléyìí ni ó bá ọ̀rọ̀ tí a sọ tán kí ni aburú tó ń bẹ níbi kíyàn lọ sí mọ́wúlídì nàbí àti àsàlátù tí a bá gbọ́ wáyé dáadáa a sọ pé nǹkan tí ànábì sallallahu alayhi wa sallam tí ò bá mú wá fún wa ní ìlànà èèwọ̀ ni kí a ṣe ànábì náà ló sọ bẹ́ẹ̀ ó sọ pé ìyá kún والمحدثات الأمور ومحدثات الأمور وني الشرعي فلوا ودادالة فإن كل بدعة ضلالة نتوكي بقبات ودالة فراتا آمين نعم مولود النبي ìtumọ̀ rẹ̀ ni pé a ń ṣe ayẹyẹ ọjọ́ bí ànábì sọlọ́lọ́hùn àrẹ yọ̀sẹ́lẹ̀ ǹjẹ́ ànábì ló pa wá láṣẹ pé ká máa ṣe ayẹyẹ ọjọ́ bí òun ìbéèrè àkọ́kọ́ nìyẹn tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni a sọ fún ẹni tó bá sọ bẹ́ẹ̀ pé kó mú ẹ̀rí wá ṣùgbọ́n ìdáhùn ni pé rárá ànábì ò sọ pé kí a máa ṣe ọjọ́ bí òun bẹ́ẹ̀ sì ni àwọn tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn ànábì tí wọ́n nífẹ̀ẹ́ ànábì ju gbogbo wa lọ wọ́n ṣe ayẹyẹ ọjọ́ àbí ànábì sallallahu alayhi wa sallam ìyẹn jẹ́ ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ sì ni nǹkan tánà ò bá ṣe nínú ẹ̀sùn èèwọ̀ ní ká ṣe ẹni bá ṣe ànábì ní ọlọ́run ọba ò ní gbà nínú bẹ́ẹ̀ sì ni ẹni ni yóò máa látàrí pé ó ṣe nǹkan tí ọlọ́run ọba ò fi rán ànábì nínú ẹ̀sìn nítorí dé yìí ni mọ́lúdì ṣíṣe yóò fi jẹ́wọ̀ lílọ sí ní yóò jẹ́wọ̀ yàtọ̀ sí pé nǹkan tí wọ́n ń ṣe ń bẹ̀ nítorí pé àwọn ẹlòmíì máa ń sọ pé kí ló burú nù kan tán ṣe bẹ̀ ṣe wọ́n ń ṣe wáàsí ni bóyá wọ́n ń ṣe wáàsí ni o wọ́n ń jó ni wọ́n ń lùlù ni gbogbo nǹkan tó bá wù kí wọ́n lè máa ṣe ń bẹ̀ ṣé wọ́n sáà ní ọjọ́ bí ànábì làwọn ń ṣe eléyìí ànábì kan ló mú wá bẹ́ẹ̀ sì ni ànábì ti ní nǹkan tó ń bá mú wá a kò gbọ́dọ̀ ṣe nínú ẹ̀sìn nítorí pé ẹni tí ń ṣe mọ́lúdì ní ọlọ́run fi ń nífẹ̀ẹ́ ànábì ni bẹ́ẹ̀ sì ni ìṣe mọ́lúdì ìtako ànábì ni kì í ṣe àti nífẹ̀ẹ́ ànábì sọlọ́lọ́hùn aléyìnwàsálàm náà àsàlátù sì ní òun náà nínú ọ̀nà àdáadáalẹ̀ ni tí àwọn èèyàn mú lọ́nà tí wọ́n ma fi sin ọlọ́run ọba àsàlátù eléyìí tí agbàlérò kìí ṣe pé kí wọ́n dákọ̀ ànábì kíyàn ní sọlọ́lọ́hù àríyìn wasalam àbí kíyàn ṣe aláwọ̀ muhammadin títí parí ṣùgbọ́n eléyìí tí à ń sọ pé kò dáa òun náà lè tí àwọn èèyàn máa ń kójọ sínú mọ́ṣáláṣí tí òun máa kọrin tí wọ́n máa ní sọ́lẹ̀ ala muhammad àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí kò dá nítorí pé ànábì sọlọ́lọ́hù aláyé wasallam tó bá kó àwọn obìnrin jọ nǹkan tó máa ń kó wọn jọ fún òun náà ni láti ṣe wáàsí fún wọn kì í ṣe láti lè dárin àbí láti máa ṣe bí àwọn èèyàn ṣe ń ṣe lásìkò tá a wà yìí nítorí náà òun náà jẹ́ ọ̀nà kan tí àwọn èèyàn mú wọnú ẹ̀sìn tí kò sí nínú ẹ̀sìn a sì pé ọ̀pọ̀lọpọ̀ aburú òun ló máa ń jẹ jáde látara àsàlátù tí àwọn èèyàn lọ ibẹ̀ ni ẹlòmíì yóò ti gba ìyàwó oníyàwó ibẹ̀ ni ẹlòmíì yóò ti di pé ó ń ṣe àwọn ọ̀wà àbàjẹ́ míì pẹ̀lú pé ọ̀rọ̀ ọkọ̀ ẹ̀ yóò máa lọ sọ fún afá afá yóò gbé nǹkan tí nǹkan lé lọ́wọ́ àtoríṣiṣi ọ̀rọ̀ àtoríṣiṣi ìyapa eré tí ó máa ń ṣẹlẹ̀ ní àsàlátù yẹn nítorí náà ìlọ sí àwọn àsàlátù yìí nǹkan tí ẹ̀sìn ìfaramọ́ ni tí a sì gbọ́dọ̀ gbìyànjú láti jìnà sí ìmọ̀ọ̀lọ́ ó ń bẹ nínú àwọn afá tí wọ́n sọ pé hadithi tí ó gbé wá lálàáfíà ṣùgbọ́n èyí tí ó túnmọ̀ òdòdó náà ni pé àwọn àdísì yẹn ó ń bẹ nínú ẹ̀ tí ó lálàáfíà so èèyàn lè ṣe lóun nìkan láti yan náfìlà yẹn ọlọ́run àhàn